والصلاة والسلام على رسول الله المصطفى محمد وآله وصحبه أئمة الهدى ومصابيح الدجى ومن به مقتدى فاهتدى إلى يوم الدين مشاهدي الكرام مستمعي الأعزاء أسعد الله أوقاتكم بكل خير وتقبل الله منا ومنكم صالح الأعمال أكيكو أبو sí orí ètò yín ètò wa ètò ogun mùsùlùmí gbàgede firdaus asalaamu wa rahmatulahi wa barakatu. ní òní a tún ti dé láti tẹ̀síwájú lórí ètò wa náà ọlọ́run bá kó gba gbogbo ìgbìyànjú wa ní oṣù ramadan yìí kó gba lẹ́sìn fún wa kó yẹ kẹ́mi wọ yọrí ẹ̀. ní àná ibi tí a fi tì sí òun náà ni ibi tí ìkànnì àwọn àgbà sọ̀hábà Ja'far ibn Abi Talib ó fẹ́ ròyìn báwo ni àwọn ṣe rí kànáàbì ò tó dé kó tó wá di ẹni rí tí ìmọ́lẹ̀ fún ayé tí à ń kọ́ṣe yìí ìgbẹ̀yìn náà ni wọ́n ti bá ní gbé ní àwọn afáà ti wà ń kalẹ̀ láti bá ní tẹ̀síwájú lọ́rọ̀ náà mo gbogbo yín náà lè ti wá nǹkan fìdílé láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn ustaz ẹ bá ní sálámù sí ara rẹ. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ àlàyé yẹn àfáà jẹ́nẹ́sì mọ́mọ́ abdulhafiz abdulaziz sàrẹ́lẹ̀ mọ́kọ̀ wọ́n bá ní ṣe alukur'an bisimilayi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة ní àná àwọn àfáà ní àjọṣepọ̀ rere ó ń bẹ láàrin àwa mùsùlùmí nígbà ìbẹ̀rẹ̀ àti àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọlẹ́yìn ànábì Ìsá alayhi salam pàápàá jùlọ ọba Nàjáṣì àwa fẹ́ gbọ́ kí ni àjọṣepọ̀ yẹn èso wo ló bí níjọ́ náà lọ́wọ́ mr bismillah. a'udhu billahi sami'il alim minash shaitani rajim bisimilahi rahman rahim ashhadu an la ilaha illa huwa wahdahu la muhammadan abdullahi rasuluhu اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابته أجمعين والتابعين وتابعيهم بإحسان يوم الدين بعد ọpẹ́ ni fún ọlọ́bàbà allah alhamdulillah àwọn ọlọ́bà ní aláàbò wa ní onísọ̀ọ́kù ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́lọ́mọ́ ti kọ́ra ẹni bùṣẹ́ ayé wa àtọ́ abẹ́rẹ́ ọ̀dọ̀ náà lórúkọ ọlọ́run ọba lájọpọ̀ oníkẹ́ ọba tó fún aláǹfààní àdúpẹ́ fún un àtúnkínkù àbọ̀sídé ètò ètò wa gbàgede Firdaus pẹ̀lú ọba Allah ọlọmọsẹ ìgbà níjọ sí fún wa. gẹ́gẹ́ bí ibi tí àbọ̀rọ̀ náà ti sí ní àná lérí ọ̀rọ̀ òfin ọlọ́run tó sọ fún wa yìí pé. wàlá taqrabu zina. ẹ má sùn mọ́ wa agbèrè dágbé sinai. innahu kana fahisha. dájú ó jẹ́ ní ti ọ̀dà. wàsá àṣẹbílà. ó sì burú lójú ọ̀nà sí ọ ojú ọ̀nà kápẹ́ ọmọ ẹ̀dẹ́yàn rìn a wá fi wá yí pé ó wà nínú àwọn ìwà àbàjẹ́ àwùjọ tánàbí bá tọ́lọ́wọ́n bá àlékọ́lá ní kọ́ yọ wọ́n kó nu ìbàjẹ́ yìí wà tábà ní àǹfààní sí àkàn tí àfàwà Abu Hasan Ali Nadiwi tó ṣe ó pè ní madha khasra al-alam. بانحطاط المسلمين ماذا خسر العالم بانحطاط المسلمين كني ni àgbáyé ọmọ ẹ̀dẹ́ yẹn pòfo nígbà tí ètò ìjọba àwọn mùsùlùmí forí sápá kí ni ilé ayé pòfo kí ni ilé ayé sọ́ọ̀tì ìyẹn ní ìgbà tẹ́ni ó fẹ́ tó wá pè ní Islam and world. Islam and the world. and the world Islam àti àgbáyé ọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣùgbọ́n nínú ìwé ṣẹ́pítà kan bẹ́ẹ̀ bàbá yẹn sọ pé rihlatul muslim minal jahiliyyati ilal islam. minal jahiliyyati ilal islam. ìrìn àjò mùsùlùmí kó nínú àìmọ̀ kan bọ́ sínú islam àti ń bá àìmọ̀ kan bọ̀ tẹ́lẹ̀ afẹ́ da àìmọ̀ kan lẹ̀ afẹ́ bọ́ sínú islam wọ́n bẹ̀ sí sọ. So ó ní ẹwù wọn bí wọ́n ṣe rí kí islam tó dé ẹwù tó lọ́nà bá sọ wọ́n dà nígbà islam dé ó wá mú àwọn àpèjúwe wá bí àpèjúwe Umar bin Khattab Khalid bin Walid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́kùnrin lóbìnrin láti fi rinlẹ̀ bóò làbí ṣe bá ilé ayé bóò ló ṣe bá ọmọ ẹ̀dẹ́yàn nínú ọ̀nà àánú nínú òkùnkùn tọ́lọ́ ní pé wàyínkánu kọ́bọ̀ làfihìdọ́lá lèmọ́bì nígbàtí ó wá rí ìgbàtọ́lọ́ wá sọ di jọ́nà tí àwọn ará Mákà gbógun dìde gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn tó gbọ́dọ̀ máa wọ́ ọ̀nà gbogbo àfọ́ ọmọlẹ́yìn ẹ̀ tó wà nínú ṣòro gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn ń ti ẹ̀kọ́ lánàá àníwò wa wà nínú maka ó wá Abasha Abisina ẹ̀rọ Ethiopia láfíríkà ń bì ẹ̀ Saudi Arabia látara àwọn ìró tó dájú tí mẹ lọ́wọ́ ẹ̀. àwọn ìwádìí tó ń ṣe. látàwọn ìwádìí tó ń ṣe tó fi rinlẹ̀ wípé ọ̀ràn yẹn ni ẹ bá jẹ́ olórí ẹ̀sìn gbọ́dọ̀ lájú. o gbọ́dọ̀ ma ọ ọ̀nà na fáwọn ọmọlẹ́yìn ẹ̀ dábàá nínú ní àwọn ọ̀nà tó tọ́ ọba kan bẹ nílùú tá à ń sọ yìí ọba ni wọn kì í ṣe àbòsí lọ́dọ̀ ẹ̀ kò gbàbòsí láàyè ẹ wà á lọ ẹ̀kọ́ mi ni pé Islam kí islam bó ṣe ń kó nílùú mọ́kà áfíríkà lọ́kọ́ wa. allahu akbar. níbẹ̀rẹ̀ pé islam ẹ̀sìn áfíríkà ni. allahu akbar. kódà islam ò tí ì dé madina ó ti dé áfíríkà. allahu akbar. kátó máa gbé ó lọ sí europe kálíbà àmà tẹ́bá gbọ́dọ̀ máa sọ pé islam lẹ̀sìn áfíríkà bí ṣe ń dé inú àti akọ́ mú mi ìmà islam Áfíríkà jẹ́ kan yìí sì ń bẹ lára ẹ̀dì sìn ọwọ́ nìkan wọn lọ wọn gbéra wọn lọ sàn àjẹkọ lọ wọn àpọ̀ ló ń kà wọn ju bíi mẹ́rìnlá lọ òbí díẹ̀ wà láàrin wọn ah, nígbà tó ń da ó tún ráwọn yàn kan lọ títí tó kàn fi lọ bíi eighty four mẹ́rìnléní ọgọ́rin. Mm -hmm àtọkùn àtọgbẹ wọn wà lọ àwọn ará maka wá rò pé à àwọn tá a fúnlẹ̀ mọ́ yìí tí a ti rọ́nà àbáyọ yìí tí wọ́n lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bá máa fẹsẹ̀ múlẹ̀ lọ́ntàn wọ́n mọ̀ dé lálágbára kí wọ́n á ní òǹkà tó pọ̀ kí wọ́n náà tó ń padà bọ̀ kí láṣẹ wọn àforíkorí ẹ jẹ́ ká gbé ikọ̀ dìde láti má kà ń bì kí wọ́n lọ sí ọ̀dọ̀ ọba yẹn kí ọba yẹn má gbà wọ́n láàyè kó dá wọn padà sílé aláfẹnṣẹ́ náà ṣe wọ́n wọ̀ tó wọ́n wò sí wọ́n rí pé ẹni tó rán la gbọ́dọ̀ rán òun náà pè ní Amr ibn Aasi Amr ibn Aasi radiyallahu ta'ala anhu ó padà gba Islam ṣùgbọ́n ìtàn táwọn sọ ikú tó gba Islam ni. tí a bá ti ń sọ kí orí èèyàn pé kó pé kí èèyàn tó sọ̀rọ̀ ó ti máa bí ọ ń lọ amúrújẹ kan ọlọ́run bá fún ní òye ó fún ní àsọ ìyanjú wọn ara wọn wọn wọn ara lásán wọn kó ẹ̀bùn tó tó wọn kó fún gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n nígbà ọkọ̀ dúró sí àbáwọ̀lú síwádìí wa ara wọn yẹn ẹ̀jọ́ ìlú yìí mo fẹ́ ṣe àwọn ìwádìí kan wọ́n ní kí ni ìwádìí ọ̀fẹ́ sí níbo ni ilé ọba ìlú yìí wà ilé ọba ni àwọn wo ni ìjòyè rẹ̀ tó yẹ pé ìbí wọn bá sọ̀rọ̀ sí lọ́ba ń lọ lágbájá ìjòyè ẹni bí wọ́n bá sọ̀rọ̀ lọ́ba ń sọ làkàṣègbè ìjòyè ẹni bá sọ̀rọ̀ ìṣòro bá ń lọ dóòlà ìjòyè ẹni tàmàdò ìjòyè wọn àkàmọ ok ọdà sáà lè nínú yín tí ọmọ mú wa rìn lọ́dọ̀ àwọn ìjòyè yìí àà wọn ni kò lè báyìí lè jò ní ẹ̀tẹ̀lẹ̀ wa kalọ̀ ẹ̀tọ́ wa jẹ́ abẹnú gan bí wọ́n sọ pé ọ̀tún tẹ́ bá sì ní ọ̀tún ọba gbákejì ọba tẹ́ bá lọ sìn ìgbà kẹlẹ́ nu ìgbà kẹta ọ̀dọ̀ tán lọ́kọ̀lọ́ hmm. adé sí o sí nǹkan oníkó bá sí kan náà ni ó wá fìrẹ̀ hàn báyìí kásá báyìí kásá aṣojú àwọn èèyàn aṣojú àwọn èèyàn aṣojú àwọn èèyàn hàn náà wọ́n ní ta wá sí ni pé ẹ máa àlejò tẹ́ gbà ẹ ti gba àwọn àlejò ọ̀ràn sílùú yín ẹ mọ̀ wọ́n àwa lẹ bí wọn gbogbo ẹbí lọ́wọ́ ara wa ń sẹ́ sí yín àwọn ẹ̀ka kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin ìjòyè ẹ̀bùn tẹ́bí wa kọ́ ní ká gbé fún yín rè tìyín rè ṣùgbọ́n táwọn fẹ́ lọ́dọ̀ yín tábà délé ọba gbogbo bí a bá sọ̀rọ̀ sí ẹ̀sádùn tiwa ẹ̀ pé àwọn ẹbí wọn wọn à ní mọ̀ wọ́n tì bí wọ́n ṣe rí ẹ náà ní wú yẹn níta wá sọ̀rọ̀ ẹ̀mí àwọn oníṣèjú bá ń lọ nígbà bá ń lọ yóò lè tọ́ba wa ti pè wá ẹ̀rì wa lẹ́sẹ̀ wá kárí gbogbo ilé àwọn ìjòyè wọ́n á fi ìyókù ti sí ilé ọba. wọ́n ti abẹnú. wọ́n ti parí iṣẹ́. wọ́n ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ sí o wọ́n á dé ọ̀dọ̀ ọba nínú gbalaja kábíyèsí o ẹni tó bá lè gbalaja ní wọn kí o bá mẹsàn mẹwàá mẹsàn mẹwàá báyìí ẹnde ẹnde ìgbéranlẹ ní wọn dìde sosi nǹkan wọn kọ́ mọ́ bá sí náà ni wọn sọ pé wọn náà wá wá ní láti bá kàn látara àwọn àlejò tí ń bẹ́nu lù yìí ẹ mọ̀ wọn o àwọn ẹbí wọn ni wọ́n rán wa wá pé kí ẹ dá wọn padà sílùú wọn torí díẹ̀ ẹ̀bùn tí a ní ká gbé fún yín rẹ̀ ṣùgbọ́n kí wọ́n àwọn ẹni láà sọ yìí wọ́n ṣe yàn rí o kò sóore kan lára wọn o àwọlé la kí ẹ nísìnyí orí bá bá a dọ̀bálẹ̀ fún yín bí òjú gbéléjì báyìí nù wọn lọ odò gbèsèwájú báyìí ni. wọn ní gbéraga wọn ní gbéraga girimakai girimakai wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka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 ìdẹ́gbẹ́ wọn mọ̀ pé gbogbo ń tàn sóhun pa wọn pátá níbẹ̀ lára wọn nu ìgbéraga là kọ́kọ́ kéèyàn déwájú ọba kọ́mọkàn balẹ̀ nígbà fẹsọ̀ níta sáńfẹ́ wọn kẹ́dá wọn padà tá a bá sì gbàgbé ìròyìn tí a nábì fi ròyìn ọba yìí pé ọba òní déédéé tí ẹnìkan kì í ṣe àbòsí kò ní gba àbòsí láàyè lọ́dọ̀ ẹ̀ ọba ìwárẹ̀ lọ́dọ̀ yorùbá náà sì rè ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òsìkà àwọn ènìyàn tó tẹnu wọn náà màá náà sísè wọn nísìn. Umu Salama radiyallahu ta'ala anha inú gba ìtàn yìí wá ni àwọn àti pe obìnrin nítorí bá ìtàn wọn kì í gbàgbé. ẹ ó wá nígbà náà gbọ́ pé amúru ti ó ti àwọn àjòyè. pé ọba àwọn wà nínú ìfòyà ìbẹ̀rù wàhálà dé amúrù ta ni ó kojú ẹ̀ táńtó kò kò sí àwa jókòó àwa ronú àwọn ronú kálukú wa nígbà tó ń kọ́nà wàá rò pé inú gbogbo àwọn ẹnìkan so péré ni ló tún lè bá amúrù agagbága òun náà jáfar ibn Abi Talib bí ọ̀rọ̀ sísọ bí sísọ àti làákàyè ẹnu wa kò lé lórí ya Jafar hadhi mas'uliyatuk ojú ta mẹ́fà fún ẹ̀rẹ́ òun náà bàtàrà gírí náà bàtà òdìlẹ̀ ọba àwọn ọkùnrin ṣáájú àwọn ọgbẹ́ tẹ̀lé nígbà tó kú dẹ̀dẹ̀ kí Jáfàrù wọ ilé ọba onísàlámù alamani tábà lèhùdà asàlámù alamani tábà lèhùdà ó ní ọlọ́ọ̀lọ́hun ìdẹ̀kùn ọlọ́hun kó máa bá gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ̀nà mọ́ ọlọ́hun ọba béèrè pé mọ́ni wa sọ ẹ̀ mọ́ni wa sọ ẹ̀ tani kéwù tani pariwo àwọn olùláwọn arábìnrin àwọn èèyàn rẹ àwọn èèyàn rẹ àdáwé rẹ ó ní mádà yàgò kí ló ń wí ọlẹ́nu ẹ̀ náà lọ́wọ́ ọlọ́mọ tí ń wí wọn lọ bá ní ẹ sọ ẹ lọ sọ fún àwọn tí wọn ẹni ọ sọ̀rọ̀ yẹn kó tún ọ̀rọ̀ yẹn wí lẹ́ẹ̀kan السلام على من اتبع الهدى سلام على من اتبع الهدى ló bá tún sọ bẹ́ẹ̀ pé ọlọ́lọ́run bá fẹ́ má tẹ̀lé mánà ọba ní ẹjẹ́ wọn wọlé ní bá wọlé bí wọ́n sì wọlé wọ́n kàdó gbáyìn òkú kàdó wá ojú ara wọn lọ wọ́n sì wí bẹ́ẹ̀ o wọ́n ní gírímọ̀ káyì àwọn àjòyè wọ́n ní hálà tasjuduna lil malik. hálà tasjuduna lil malik. ṣé ẹ yóò ní ẹ ní kí ọba ni. ẹ dọ̀bálẹ̀. ẹ dọ̀bálẹ̀. nahnu qawmun la nasjudu illa lillah. lala hayyil qayyum. hayyil qayyum. ó láwa tẹ̀ ń wò yìí kan ni wá tó pé àwa kì í dọ̀bálẹ̀ fọmọ ẹ̀dẹ́yìn àfọlọ́wọ́ Allah alahayi alakayu ọba tí ń sẹ̀mí nígbà tí kò tí ma sẹ̀mí tí ń sẹ̀mí gbogbo gbogbo kan sẹ̀mí tó tó ma sẹ̀mí nígbà tí kò ní sẹ̀mí ọba tó dá lójú ọ̀rọ̀ rẹ̀ lọ́kọ̀. aláwo ní foríbalẹ̀ fẹ́ni kan àfọlọ́hún ọba wá sí òkè ó ní wàbí màdà tòyúnà umara akun wakubara akun wàlùmá akun bóò lẹ́sẹ̀ máa kí àwọn olórí yín bóò lẹ́sẹ̀ máa kí àwọn ọba yín bóò lẹ́sẹ̀ máa kí àwọn afáànù yín wọ́n ní nàkúrú láhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nta máa wí nu wọn lọ bá wa mẹ́rin báyìí hakadha kanadibi tawurati wal injil hakadha. kanat fi tawrati wal injil. wọ́n ní bí ó ṣe ń bẹ ọba níbi ṣe ń bẹ inú ìwé tọ́lọ́ ọba sọ kalẹ̀ fún anabi musa ní tẹ́pẹ́ ntawara bí ṣe ń bẹ inú ìwé tọ́lọ́ sọ anabi aisa nu tẹ́pẹ́ ní injil ẹ sì máa rí inú àwọn kristẹni kan tẹ́ bá fẹ́ wọlé wọ́n ní àlàáfíà fún onílé yìí o ẹgbọ́n ni àlàáfíà fún onílé yìí kí ẹ tún wọ́n yẹn assalamu àwọn yehudi á shalom shalom. ẹ̀rí ọba níbi ṣe ń bẹnu taura musa àti ìjìnlẹ̀ isa ni ẹ bí mose bó ṣe winu bí jésù ṣe winu ìtumọ̀ ẹnu. lẹ́nu ní ìsìn ní it is well. salam. salam. torí díẹ̀ knockout ni ẹ kò sí ní abẹ́ wí mọ́. pàkúté ti ń dẹ́lẹ̀ ó ti ré kò mẹ́rin. kò mẹ́rin bí jábà ti gba ìjókòó mọ́ wọn lọ́nu. wọ́n yege àkókò wọ́n yege àkókò wọ́n rí àkókò jẹ. ọba jábà ní ọba ká tó sọ̀rọ̀ mo láwọn abéèrè tí mo fẹ́ kẹ́ bá ń bi àwọn èèyàn mi léèrè ó ní àyìnán àhàrárùn àwọn àbèdùn bambilẹ̀ sáwàyí ṣé ọmọlúwàbí la jẹ́ ń lùwà ní àbá jẹ́rú tọ́gbà bá jẹ́rú àwọn èèyàn kan tá a wá sá tẹ́fẹ́lẹ́ wa ọba mẹ́lẹ̀ rẹ̀ pé ahum àràrùm àmọ́ àbí ṣé ẹrú wọn jẹ́ ní abọ́mọlábí wọn báàlì ògbó mùhàrà ọmọlábí wọn kì í ṣẹrú onígbà bílẹ̀ rẹ̀ ṣé alẹ́ àkàdùnàmí àmúwálì ṣe án sáà ń gba owó wọn ají owó wọn ni ní wọn wá bọ̀ wọn rárá o wọn jí owó sáà pa wọn léèyàn ni ní wọn fẹ́ wá gba ẹ̀san wọn rárá o ńgbà tí jáwọ́ ń tó gbogbo ọba ní kí ló wá dé kílẹ̀ wá wá sí. jumping fundamental human rights. kílẹ̀ wá wá sí wọn kì í ṣẹ́rú wọn àpààyàn wọn àgbàdúgà yín wọn ìsọ̀daràn ẹ ó ní dọ́rífà ni pé wọ́n gbẹ̀sìn kan wá ni ẹ̀sìn kan náà gbé wá tí ọjọ́ tán bàbá wọn a sì gbọ́ pé gbàtí délùú ẹ̀sìn jẹ́ náà wọ́n à sí <laughs> ah, ọba wa ni òkè ẹgbẹ́ ẹgbẹ́sìn kan wá yàtọ̀ ah, ní ìgbẹ́yẹ káàdì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó gùn ni ọ̀rọ̀ ní kómokómo rò wá ó wá fẹ́ fún ọba ní àwòrán táwọn bá yí kánàbí tó dé. wàá gbọ́. ayuhal malik. ilé ọba. kunna qawman ahla jahiliya. ó rà wá yìí àtàwọn tí wọ́n rán wá àtàwọn tí wọ́n rán wọn ní ìgbésí ayé wa ìgbésí ayé àìmọ̀kan là ń lò aláìmọ̀kan gbá ni wa. náà abúlé la sùn náà. àkọ́kọ́ wa wa ni pé gbogbo àlá ló sàtàn sìn. wà náà ti lọ gbogbo àlá ni ó sàtàn sìn baba tiwa olùsàjẹ baba tiwọn olùsàjẹ baba gbogbo wa la ló sàtà ń sìn. wa na'kulul mayta. inú wa jàìlíyà wa tí ànábì balára wa ni pé ẹran òkú bètè ẹran tí wọn ò dú ká lọ lọ́rùn ká gún pa oúnjẹ wa nù olódùjù oúnjẹ tá à jẹ nù tó bá tá à gbà lórí ẹ. ẹran gífà. wa na'til fawahish. aha orí kò sẹ́ni kánú wa tí ó bá ṣèèṣì tó kò ń sọ ìsìn náà òsèkú ṣe gbogbo àlàájọ ṣe ànábìbá lórí ẹni. wọnà kọ́wọ́lá ọ̀hán. a inú wa wa ni pé a máa já okùn ẹbí ni. wọnà sí olùjíwá. inú wa ni pé ẹni ọba bá ní tá a bá tira wọn tàbá jọ pa àlá oko àìfèrè bara wa lò ibi láti bara wa lò ya'kulul qawiyyu minna ad-da'if. nínú wa alágbára òní máa jẹ ọ̀lẹ àwọn jábá lágbára láàrin wa ọ̀lẹ ọmọ sìn wọ́n ní tí kù. kunna ala dhalik. orí bá ṣe wà rẹ o. hatta ba'atha Allahu ilayna rasulan minna. tọ́lọ́ fi gbóṣẹ́ kẹ́dì láàrin wa. na'rifu nasaba. àmọ́ ìran rẹ o. wa sidqa. àmọ́ òdodo rẹ o. àmọ́ ìnata. àmọ́ ìfọkàntán o. wa'afafa. ama kura rore ko nbi kebe kebe ko bani se kebe kebe ri fadana ila ka wa o ko asito lon lin wahida kale male yo kan wa na'buda ka ma sin wa eri o fe ka male yo kan ka ma sin wa nakhla ma kunna na'bud nanu wa abawuna min duni. gbogbo ntí àwọn baba wa ń sìn táwa náà ń sìn síwájú kí anabi tó dé oníkàpàtì kájọ wọn bẹ. minal hijarati wal awtad. ibẹ̀ nù àwọn àwọn àwọn òbí wa àtàwọn náà tó kó òkúta là ń sìn òòṣà là ń sìn. qad amarna bi sidqi al-hadith. ó ní ká máa wa da'il amana. ó ní ká ìfọkàntán ká máa pè é wàsílátìlì rọ́hìn. ó ní ká tẹ̀bí pọ̀. wàsílátìlì jìwà. ó ní kí a kí a bá aládùúgbò ṣe dáadáa. wàlíkà fún anil mahari. ó sì lè wa kó dìbò tí jẹ́ ìbàjẹ́. wà ní ká má dẹ̀jà ara wa sílẹ̀ mọ́ pẹ̀lú gulọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la a lè tẹ̀síwájú lórí àwọn tá à pè ní jahiliyat tí anabi bá lára ọmọ ẹ̀dẹ́ nìyẹn tó pèsè nana jẹ́ kàmẹ́. Allahu akbar Allahu akbar alhamdulillah òun náà ni ẹ̀yin ara lè tún gbọ́n yìí ẹ̀ wá rí kunuz kunuzun min wahyil ilah àwọn pẹpẹ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń bẹ nínú tíra ọlọ́run ti ṣe alukur'an alkarim tí àwọn àfáà tí wọ́n ń túmọ̀ rẹ̀ fún wa yìí ẹ̀rí bí ànábi ṣe bá àwọn kèfèrí àwọn aláìmọ̀kan john náà nìyẹn nínú àwọn ẹ̀kọ́ tí akọ́ńbi tè ní ta fẹ́ ká dì mọ́wọ́ ẹ̀rí àwọn ẹlẹ́sìn àwọn ẹni ọlọ́run nahnu qawmun la nasjudu illa lillah a jẹ́ pé àwọn ọmọ tí yín náà tí bá lóun òdò bá lóun òkúnlẹ̀ kì í ṣe ìgbéraga ẹ̀rí kì í ṣe ìgbéraga wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ni lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn ẹni ọlọ́run ẹ̀ sì rí i pé kànábì náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́run pé wọ́n kún tù bí dàn mí nà rọ̀ṣọ̀ mi ò mú tuntun wá mi ṣe aládàádálẹ̀ mi ṣe ọ̀tọ̀ lórìn ní tí mo bá lọ́wọ́ àwọn ànábì ọlọ́run náà ni ẹ rí i pé ọba yẹn jẹ́rìí ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni àwọn yẹ̀wúdí ọmọlẹ́yìn ànábì Musa níta ànábì wọn fi kọ́ wọn nìyẹn. ní kéke ní kékeré ẹni náà ni ànábì Isa fi kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló fi kọ́ àwa náà ìmá dọ̀bálẹ̀ ìmá kúnlẹ̀ ẹ̀rí tí ọmọ ò bá ṣe kì í ṣe ìgbéraga ó àwọn ànábì ọlọ́run eléyìí náà òun náà ni wọ́n jogún bá eléyìí náà ni ká gbé lárugẹ ìyẹn jẹ́ ìkan ẹ̀rí wọ́n ti àti wá dé gbàgede ọ̀rọ̀ níbi tí Jaafar ibn Abi Talib kọ́nà bá kó bá ní sàlékún kẹ́ẹ̀ kó bá ní yọnu sí tó ti ń tú pẹpẹ bóun ni ànábì ṣe bá wọn kí ló bá ń lẹ̀ kí ni ó gbé wá náà ni a máa tẹ̀síwájú lórí ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ní ọ̀la a sì mú ẹyẹ bọ̀ lápò ni ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ò tí ì dé kọ́lọ́n fún wa ní ẹ̀mí àti àlàáfíà láti pàdé ní àkókò kan náà ní ọ̀la tí ó fi di ìgbà náà èmi ni atọ́kùn ètò yín ètò gbàgede Firdaus Ismail Adékúnlé Busiri Abu Muhsina ló ń dágbére fún yín pé subhanaka Allahumma wa bihamdik nashhadu ilaha illa ant nastaghfiruka Allahumma wa natubu ilayk.